and nautological specimen fused together. Man U Man City. kí lẹ rí ẹ rí nǹkan kan. bóyá rẹ ti burú tó ọkọ. ṣé gbẹdẹgbẹdẹ jù sá. tó o ti gbọ́ mọ̀lẹ́kà bí wọ́n lọ́ọ́ wọgbó lọ ni. àwòrán akíló wá sí láàrin yìí. bí orúkọ Jésù. ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìwọ ni mo fi lé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìbàdàn ṣé wá ìjọba ń dé láàrin ọjọ́ náà ní mọ́ wa kí lè mú ó burú o. ìyá ti iná torí ìyá kan ò ju ìyá kan lọ. Adéọlá ètò òsínlé tó wọn máa lọ sí sùn. ẹ ti kẹsẹ̀ bàgìyàn ẹ̀rù ẹ̀mí àwúrú náà ní ọ́. àwúrú o. àgọ́ àtọ́ gbogbo èèyàn ra ṣọ́ọ̀ṣì àjọ̀nú náà wúrú olóṣì àṣírí ẹ̀ máa tú. gbé búrẹ́dì rẹ̀ sílẹ̀. ìyá ni ojú padà sẹ́yìn kó o fẹ́ kí n dín ẹyin kí n máa gbé tẹ̀lé ẹ̀ pẹ̀lú àǹtí ìyá mi wà pẹ̀lú ẹ̀. mi ì gbà fún ẹ rárá àti rárá máa make sure wípé èmi àti ẹjọ́ ti tẹ̀sán bọ́ọ̀lù tòkòtò kan náà ni. kí ló tún ṣe é sọpọ́là ní nọ sínú ẹ̀ pé mo tẹ̀ ti fọ́ yẹn gbogbo ẹnu báyìí. ó kì í ní àlàyé by time tí n bá wá nílé àlàní kí ni mo fẹ́ fi máa sùn sálárì títí. nínú àwa twenty five mo gbé twenty three ẹ tún wá ń bínú ṣọmọ tó gbé twenty five ṣé káwọn òbí ẹ lọ pa mi. má ta sí mi mi ò ráyè tẹ́lẹ̀ mi. so wọn ń sọ fún íńtánẹ́ẹ̀tì pé kó lọ dá wa lálẹ́ eh, kó lọ dúnràn kó wá gbé wá káwọn ọmọdé àwọn wà lẹ. àdìsùn màná ọ̀rẹ́ òye mi nà án bọ́ọ̀ṣọ́ aṣọ orí rẹ̀ fẹ́ mi ẹ ẹ jọ ẹ kọ́ ọmọ yín ṣẹgbọ́n mi ẹ kọ́ ọmọ yín kó wà ní ọgbà àwọn àmì sódà tán bá tírèèni ẹ̀ èlò bó ṣe lé yẹn mọ̀. ìfọdẹ gbà mí síbẹ̀ fún náà mo ṣe. Ah! àwọn ọmọ wa sùn látànà wọn ò jí ìwọ́dẹ dúró báyìí. èmi kò lè fi inú mi bí ọmọ yìí.

moja kasara Oh yeah yeah Moja kasara Oh yeah yeah Má fi bànújẹ́ sọ̀rọ̀ mi o Olúwa Má ṣe dá mi dá tu ayeu shedai la si ore afe mo gba ju mi soke tai se se mi olua ki ma ro si lò ó àwọn kìnìún ti yára abụrụ aburú ayé mi ti yára ajụ ọ̀rọ̀ wàhálà ìpọ̀ nìkan wàhálà ìjọ mi lọ ọlọ́ọ̀ rọ wàhálà bá sọ wàhálà kalẹ̀ lórí mi ọlọ́ọ̀ nílé iṣẹ́ tí mo ti fà ọjọ́ mi ọ̀sán ọjọ́ mi ọjọ́ mi tí mo fi tí mo bẹ́ẹ̀ rí ta dá dúró ẹ wá dá wàhálà mi lọ ọlọ́ọ̀ bá gbẹ́rù mi bá gbẹ́rù ìjọ olórí wọ́n gbà mí dábùú kàátà mi ọlọ́run kí ni ti yá àájú. namaste ẹ̀gbọ́n mi namaste. wàhálà ti pọ̀ jẹ́ ní ìrìn ọkàn mi ṣe lògbólògbólògbò. namaste namaste. ọkàn mi ṣe wùgbẹ́wùgbẹ́wùgbẹ́. wọ́n sunkún wọn ọlọ́run tó ṣe léyìn náà ni ó ṣe mí. yóò ṣe what? nínú táwọn àṣà jẹ́ pé use what you have to get what you need. nígbà wọn bẹ́ẹ̀ sàn kó o dé àkàndúrà lọ́dún kò lè fún kéèké ìsínwó ti dọ̀ yàrá gbà kí ni fi sọ̀rọ̀ Olódùmarè wọ́n yẹn dààmú kú wọ́n yẹn dààmú wọ́n Why? sàgbàkọ́ ọlọ́run kí ni ti yára jù. wàhálà ìpọ̀ yá mi ìrìn ọlọ́run bá ní ikú ọlọ́run ọlọ́run tẹ̀lé nítọ̀ fún gbogbo wàhálà yé mi ọlọ́run tẹ̀lé nítọ̀ ọlọ́run ìwà mi clear namaste ah, kí ni wọ́n ṣe pé nọ́mọ̀ fún ọ ni ìwọ ah, namaste stay wèrè wo lọ fẹ́ gbà ìwọ gbọ́ pẹ́ ní India ó lọ sí àwọn bóyá tírẹ̀nì títún dẹ̀ dọ̀tí mọ́ post táwọn wèrè wọn ń pọ̀ lókè tírẹ̀nì lọ́ máa ń wọ̀. aṣọ tó mú wá aṣọ tí ò expensive yàbá. Ah. mo máa dáná pẹ̀lú àwùrọ̀ mi tó o ti gbó sí ilé àbí ilẹ̀ Gálílì kí ló kọ́kọ́ ra àwọn àpariwo náà máa ń ṣe. ó ti wá jóni tí mo dé igan nírú ilé ìṣẹ̀lẹ̀. àpẹẹrẹ pẹ́sẹ̀ rẹ̀ ọ̀dà ni ó yẹ gbọ́ ọ̀dà tàbí omi bí omi ìsìnkú ọ̀dì báyìí wọ́n lọ́wọ́ nọ́mọ̀ rẹ̀ ò ní stay wọ́n tó nílé ayé wọ́n tó sílẹ̀kùn ilé ayé ní ìgbàlẹ̀ ọ̀sẹ̀ wọ́n láwọn tó bá sọ lọ́wọ́ stay èmi gba tv welcome rẹ̀ sọ̀rọ̀ kéjì nìkan fún olómi tẹ́lẹ̀ gbogbo èdè india ó sì fún lọ́lọ́kùn lọ́nà ah! thank you mami mi thank you sàmúgbò àwọn pàdé mi á fi mí sẹ ẹlẹ́yà tẹ̀bá sábẹ́ fàkiri ikú ti kọ́kọ́ láyé jẹ náà ẹ̀ gbogbo ẹ̀ ní bá dẹ́kọ̀ ẹ̀ fún sìgá àwọn kílẹ̀ ìṣe lálùkẹ́ àwọn ọmọ mi ṣe ń gbéṣẹ́ ni. ṣé wọ́n ló pọ̀ lọ́mọ èso why do you keep me to my matter my mommy. mọ́ mi tó yẹ pé lórun ìyá ni wọ́n gbà wọ́n wà láyé. ọ̀ká mọ́ mi. inú mọ́tò ni kú ti dé bá wọn wọ́n ń lọ sọ́run wọ́n tún gbé pílò dání lọ ni. Ah! <laughs> Are you saying my baby is sleeping and she is snoring? Namaste. Ah! Mọ́ mi lóòótọ́ káwọn pàrọ̀ káwọn jà ní inú public bus ni ikú tẹ láàyè jẹ bí ìkíni sí but why do you slept off mi ò fi àkàrà rántí yín mi ò fi sàárà rántí yín ìgbà kúbu yín lọ bomi rántí yín for this I dedicate my cry sukumadu. Namaste. Leave namaste no wherever the namaste is. Namaste. I will cry cry cry and cry to do the remembrance of my late mother. Do you know why? ìfì ìfì ẹ̀kú ìfì ìdára mi lọ́rọ̀ ìsòkúmájú ni ìsòkúmájú. mo lè ta lélẹ́yìn ah, eh. olórí burúkú wò lélẹ́yìn aláyé má jẹ́ wò lélẹ́yìn. orí rẹ pé sá èyàn bà sún èdè mi fún sákìsàn sákàn ọ̀dà àbúrò mi mọ̀ báwo bá jọra wa ò rí àìsí orí ìyá mi lójú rẹ ni. ṣé ń jẹ́ àníyàn yín ni. báwo máa ń bá sọ̀rọ̀ lórí wásaàpù táwọn máa ń pè ní rúùtù abọ́gọ́kú. sóòun ni. tójú kan bá ń dùn ọpọlọ rẹ tún ti lọ ní. orí rẹ ò pé sáwọn pé léyìí mo fi rí ni. ẹ sójú rẹ kejì tí wàá jó bíi bọ́ọ̀bù. orí rẹ ò pé kò fọkọ́sì mọ́. táwọn àti ah! ẹ̀wà dá mi mọ̀ ṣé ẹ gbóhùn mi ni. ohun yín ni mo sọ pé. èmi ní rúùtù tí mo máa bá yín sọ̀rọ̀ lórí. tẹ parun sẹ́yìn big wisi. ọ̀gbẹ́ni gbẹ̀rù rẹ sọ tó tó tó tó tó ń wọnú yín lọ rẹ tó àbá ti ẹ̀mú anything tójú rẹ fọ́ tí ọpọlọ rẹ di ṣé ọ̀rọ̀ rẹ ọ̀rí pàǹpà. pàǹpà olórí ibú àwọn epo tó kó sáyà ah! ẹ gbàdùn ní ẹyin gan nẹ́mẹ̀ sí pàtẹ eh. wá jábúrò ọkọ mi ní ilẹ̀ wá súnmọ́ ẹ fi dísítàtì síbẹ̀ tó ní kọ́fìdì ni. ṣé wọn á ní kòrónà. wọn dùn sẹ́gbẹ̀ wọn ẹwọn náà dùn sọ́tọ̀ nírọbì. jọ jọ jẹbọ jẹbọ hẹndì. torí pé wàá jẹ. jẹ hẹndì láìsí àfùtọ̀ eh. sọlẹ̀ kan. kí ló sọ. jọmọ mi rúùtù ṣé fèkì làwọn ṣe nìyẹn. fèkì ni sórí pé po ni lọ́wọ́ ìsọ̀rùn ni àwọn iṣẹ́ ìtìmọ́lá máa ń tànù. bàtọ́ dáìsí kẹ́mi tẹ́ ẹ fàyà. wọ́n ní wọ́n máa ń tarí gold. Ah! torí ibu ló gbé sọ. ọpẹ́ ní india látọ̀dún ìwọ ọmọ ó tún lo fake ṣèrè wálé. ọ̀rẹ́ kò ṣèṣe pọ̀ dìpọ̀ sí. ọmọ yóò rire púpọ̀ mọ́ dára. ọ̀rẹ́ kò sì lọ. ọmọ yóò rire púpọ̀ mọ́ mà tó dára. ọmọ sọ̀rọ̀ mọ́ sèǹtì mọ́ sèǹtì rẹ. ẹ ìyọkọ mi ntí ìgbà yín yọkọ nọmọsì ẹyin gan nẹmẹsì kílẹ̀ bá ká kọ́ sí nẹmẹsì nẹmẹsì kí ni jẹ́ nẹmẹsì tá ló mọ̀ wọ́yá wèrè bú. india gan rí publish orí àwọn bìbájìrì ebi àwọn lọ́sọ̀ lẹ́bàtì lábàtì lábàtì ìwọ wá wọ bí ẹ wá sọ nẹmẹsì. àwọn ọmọ yìí ti gbà kọ́lọ̀ tó dàrin wọn. ẹ̀wọ̀n yìí ti bọ́. ẹ̀yin àǹtí ẹ wá mọ̀ lọ. nọmọsì. ló mú kú. àbúrò rẹ fẹ́ jókòó àárín. owó filẹ̀filẹ̀ ó lẹ́gọ́ lo pictures wá láti india ètò ìlọ́pọ̀ yàbọ̀ tẹnubárò yìí kọ́ ọ parẹ́ tètè tètè. ọ̀dà ẹ dákun kí ló wà fà gbórí ibú tí wọ́n wá ń kí wájú. ṣé èdè sunkún pé mo lùsì. ṣé ẹ rántí yín. irọ́ owó lùsì sẹ́ni mo sì ti rántí ìbọn mi náà ẹ̀mí bí sẹ́yìn tó lùsì nígbà tí mo yún látàrọ̀ kí ló wà fà gbórí ibú kalẹ̀. Ah, ọmọ ìran mi létí nǹkan tí mo ti gbà ẹ obìnrin rẹ ìbọn promise yẹn yìí dùrú dìgbà yìí dùrú dìgbà. ẹ̀yin sọ bẹ́ẹ̀ o. létà lè tà lára ẹsùn padà kó jẹ jẹ sábẹ mi wo jẹ mi pa mi o. ta ni kọ́ bọ̀ wo jẹ. tá lọ àlàmú ni. ọmọ ìjẹ eh? tó gbé ilẹ̀. báwo jẹ mo fẹ́ jẹun. Jelila nù rántí dẹmẹsì ẹ dákun ẹ wo next time ẹ mọ distance ara yín tọkọ mi èmi ò fọkọ mi báyàn sí i. lábúrò ẹ náà mọ̀ ọ́ sọ fún. lábúrò mi tájọ wọ pọ́tà lásán tájọ tàtáyà káàkiri gbogbo sága. ti nọmọsì ẹ wá mọ lọ àwọn òfàlejò orí ibú. Namaste. Namaste. ẹ mọ sọsì ní jẹbẹ mọ sọsì. ẹ gbọ́ kẹ́mi ẹ mọ sọsì. ẹ ìdí ẹ ìdí. Namaste. sí o sódì ni. àgbọn ló máa wá ní tí mo fẹ́ jẹ. ẹ dẹ́kun ṣe namaste. tí èso ló lé wọn wọlé. namaste namaste. kó rí ibú lè wo namaste o. kó sọ ìbojú. ẹni náà namaste. ìbojú ẹ̀jẹ̀ ló dàbúrò mi èyí ti sọ fún mi pé wọn ì bá. ṣé ìnà lójú ẹ̀ sàmọ́ pé nǹkan. sọ fẹ́ fọ́ lójú. torí wípé o jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn ẹ́ ilé-ẹjọ́ yìí fi ìwọ Fọláhànmí Olúṣẹ̀san sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. rice.

problem ẹ̀ náà ẹ̀dùn ṣé wo nìkan ni ń gbọ́nà kí ló tún fariwo. mi ń bọ̀ láti mọ́ọ̀sì ni nídẹ̀ rí gbogbo wọn dẹ̀ wá dá mi lọ́nà wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé okùnrin ti máa gbégbá gbá ah, èmi ti wá kéré ni níṣepọ̀ náà nìkan lè gbẹ́ nǹkan kí sínú mi wọn á ní kí n ṣèkà fún wọn because ìkàlẹ̀ wọn máa ń ṣe fọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ so wọn á lè jẹ́ kí n ráyè kọjá. ìwọ náà gbọ́ nǹkan tó sọ yẹn kó o ṣèkà fún wọn ayọ̀mídé pẹ̀lú ibi tó wà yìí ìka báwo. ẹ̀ka ló pè oore náà wọn kíyàn fòore wọn tó bá ṣèkà wọn á kú omi ẹ̀ fún ẹ. ìka ló pè. ẹ orí dàbí actor ni ìka dàbí boss boss máa ń gbádùn. lẹ́nu ẹ̀. dáadáa. ayọ̀mídé àwa ló yẹ ká máa sọ fún wọn pé ayọ̀mídé ó ti yàtọ̀ ó ti change o ìwọ ló tún wá hùwà báyìí. ẹgbẹ́ tí ẹ fẹ́ máa parọ́ mọ́ ni ṣé mo dá ni mo débi òkè ẹ fẹ́ lọ́ máa ròyìn rọ́ fáwọn èèyàn ẹ má change life mi ah, àwọn tó bí mi gan rí mi tọ́ ni mo ṣe wà ń bì ilé tẹ̀yìn fẹ́ máa ẹ má package mi ẹ jọ ẹ jẹ́ kí n wà bí mo ṣe wà then bẹ́ẹ̀ ṣe ń ṣe lecture mi yẹn ẹ ti ní mi lára àmìfẹ́ yìí tiẹ̀ rẹ̀ gbé mi kú mẹ́ ó jọ ìgbà tí mi fẹ́ gba pension ẹ máa lọ. ó ti yé ó ti yé mi. Ah, ọmọ ọba máa lọ ṣé kí n làámú ẹ lórí ni sínú àwọn tó lè dẹrù bà mí. sẹ́ni tá a fi tòlú rò. ọ̀nù. Màámi, ẹ̀yin lẹ so mí mọ́lẹ̀ bí ẹran, ẹ̀yin náà lè tún gbóúnjẹ wa, bó o lè ṣe fẹ́ kí n jẹ. Èmi ò lè tó ọ̀lẹ̀. Bọ́ bá wùn ọ́, kọ́ ọ jẹ́. Bí ọba sì wùn ọ́, má jẹ́. Èmi ní ipa mọ́námọ́ná kú. Ó mi kí n jẹ, ẹ mi lẹ̀ kí n jẹun. Kí n tèmi pẹ̀lú rẹ̀ tí wọn ò fi wá tu ọ lẹ tẹ ẹ jẹun sẹ́mi mo ràn wá síbi tó wà yìí. àwọn oúnjẹ lẹgbẹ́ kan lè yẹ kí n jẹ ni. a máa jẹ máa jẹ. ẹ mo fẹ́ jẹ náà ni ẹ. máa jẹ. ẹ tú mi lẹ̀. ṣé wọn fi fún ọ pọ́wọ́ mi ní kọ́kọ́rọ́ wà ni. kí la wá ṣe báyìí. kí irun náà ni. Ah. kí ló há ọ lẹ́nu lẹ́rẹ̀ sí jẹ́. kò sí bí mo ṣe fẹ́ jẹ tẹ́ bá tú mi lẹ̀. Ah, kì í tú ọ èmi kí n ó tú ọ torí bí ìlú ti lówó gbogbo sí ayé rẹ̀. ta ni ẹ. Bíráfọ́lá Èjìrẹ́ ni. Wọlé. Báwo ni? Jókòó. Ìwọ ló tún ṣe àtúnjú ẹ̀ kó mú ọdún ti nàá àbí. Wọ́n mi ẹ̀kọ́. Wọ́n ti jáde látàárọ̀. Àbí bí ń pa ẹ̀. Ẹ̀wọ̀ ebi pa mí Bíráfọ́lá. Ah, mo ti mọ̀ náà. Tíbi bá ti ń pẹ́ àbí tó bá ń nẹ̀ ló máa mọ̀ náà bí. Èmi ò rò kún jẹ́ ọkọ wà nílé yìí. Ah jẹ́ wá jẹ́ bẹ́ẹ̀ wo kíchìn náà bí oúnjẹ wá jẹ́ kí n gbóná àwọn oúnjẹ nílé ìmọ̀ ẹ̀ṣọ́. Ah, onílọ́ọ̀kì. Price díẹ̀ wá. Wàá manage ẹ̀ ni. Àwọn ọ̀la ṣe. Hmm, wọlé. Tó bá fẹ́ mú mi lọ bú mi fúnra Ah, àṣẹ ọkọ jẹlẹ ìtàn fi tó gbẹmí. Mm, pẹ̀lẹ́. ẹ ṣe ó fààyàn ó dùn gan. ibi wo ṣe. Ah, ẹ ṣe. lọ bọ mi o. bá ti jẹun tó máa Mamo, mamo. Pẹ̀lẹ́. Ilé kò lọ bomi, mo ti ní kò lọ bomi. Kí ló ń ṣe? Mo ní kò lọ bomi sí ògbó. Yàgìndẹ̀ bẹ̀rẹ̀. Lọ Yàgìndẹ̀ bẹ̀rẹ̀. Kí ló ṣe ẹ́? Jẹ́ bẹ̀rẹ̀ bomi. Kí ni? Kí ló ṣe ẹ́? Èjì rẹ̀? Kí ni? Ibùn bẹ̀, kí ló ṣe òun ta òun kàn pẹ̀lẹ́ òtòrò jẹ látàrọ nìyẹn inú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní sùúrù tún farabalẹ̀ ní sùúrù farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ jẹ ẹ mo mọ ẹ inú farabalẹ̀ jẹ kó jẹ lọ lẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní sùúrù èjì rẹ èjì rẹ èjì rẹ èjì rẹ obi obi mo dáràn èjì rẹ ní sùúrù farabalẹ̀ orú ọ̀sẹ̀ ló ń gbà jàre ṣe bó ṣe ní ọ̀sẹ̀ pẹ̀lẹ́ ní sùúrù obi obi ojú mi ojú mi ojú mi ejirẹ ejirẹ ejirẹ nisoro ejirẹ. Ah. shallow pose. Ọba lọ́rẹ̀ ṣe tó mọ̀, kò sẹ́ni tàbí tí ò I love ọ̀rẹ́. Alágbára tó fọwọ́ lágbáni lójú, ẹ̀rọ tí ó. Fọláhàn máa sọ̀kún wọn. Ẹ́ ìwọ ní kọ́kọ́ ló kọ́kọ́ máa dé ìrọ́pò tó ti bá rẹ̀ yìí. Ibi tó dẹ̀ wáyé náà, ọgbà tún ìrọ̀ náà pè é. Má sọ̀kún mọ́. And ibi tó wáyé òkè ṣòpin ayé ẹ̀. Ọgbà tún ìrọ̀ níbí yìí. Ó tọ́lọ́run ṣe wá fi ẹ̀ pamọ́ sí bíi ọlọ́fọ́ wà fi lè parọ́ síbi fún gbére. fọláhàn lóòótọ́ láìfà ni ó ti yẹ omi ìpè ayé ẹ̀ parẹ́ ẹ àìmọye àwọn èèyàn náà náà wà ń bí tí wọ́n dẹ̀ ṣe dáadáa then um, mo ti rí medical report but o ṣì máa ní láti we rí àwọn psychologist wọ́n á interact pẹ̀lú ẹ láti check some psychological issues tó lè ní láti take care ṣùgbọ́n um, and again ṣé àwọn èèyàn mọ̀ pọ̀ wá bí ṣá. ọmọ ẹ oh, sá. that's very sí tẹ́nìkan kò gbà mí pọ̀ pé mi ò mọ mi ò fẹ́ ó lé ni mo ṣe sá. fọláhàn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ah ọba ọlọ́run ọba àfinidára ni olúmọ oríṣi tó ṣe fẹ́ síbi. aláwọ aláwọ. so okay sir you can take it easy easy. Welcome to the greatest house. Gbọ́dọ̀ o ní láti wọ̀ ọ́n. I know you'll come. I would like you láti sun ẹkún yẹn dáadáa. O ní láti sun tell tó máa fi dry tí kò ní fi ní sí omi lójú ẹ̀ mọ́ ìgbà yẹn lọ́pọ̀ ti dájú ilé ọ̀dájú ló wà yẹn. then àmọ́ wá ní láti sọ̀rọ̀ because I can't wait to be your friend. I like your eyes. I like the way you move, even the way you step back. I like it. You're my friend. Mi lè ṣe bad fún Okay. Come on. You're welcome once again. Talk about. <laughs> Guys will never get tired of. mọ́ ìyá rẹ lọ́wọ́ gidi o ṣé adúrú góòlù tó ní ọwọ́ gbà wáyé sọ̀rọ̀ pé tí à ń tànù ni bá ń wí fún un pé n tó fi ránṣẹ́ òun kò tó o ṣé o ti rí báyìí nì máa wò máa wò lẹ́yọ kankan ṣé o ti rí báyìí owó tó fi ránṣẹ́ òun ayé ti yí náà dé ju báyìí lọ bá ń wí fún un pé kó fìyókù owó mi ránṣẹ́ torí tí ì ṣe bẹ́ẹ̀ gbàdúgbàdú ọjọ́ gbowó àgbàdo lọ́wọ́ wa bí èbá ṣe pọ̀ níbàárà mi ni láti bẹ̀rẹ̀ ni bá ń wí fún o kó fowó ránṣẹ́ o bí èbá ṣe bẹ́ẹ̀ ń padà wàá gba nǹkan mi lọ́wọ́ yín o bí èbá ṣe ń tó dé tó ní kí wọ́n wá wo òun ṣé ọ wá yẹ kó fi irú owó kékeré tó fi ránṣẹ́ òun kọ́ wá fi ránṣẹ́ sí mi ni sáà bá ń wí fún o kó fi díẹ̀ kún o kí ló dé kí ló dé. Ah, grandma ẹ má bínú wọn ní pé kí n yẹ̀wò dáadáa kí n rí àrídájú pé ó pé kí n tó wá sílé. ṣé ọlẹ́sìn gọ́ọ̀mù mojúke sójú rẹ ni mo fi ń kó sí ibi ní ní ní ìyìn. ọwà ń bẹ̀ ó tún ò ṣe sẹ́ẹ̀bí yín mẹ́bí n tó dé ló ní kí wọ́n wá wò ó wo dákun bọ́ bá ti fẹ́ yẹ̀wò jù bá ń lọ jẹ́ ń gba nǹkan mi padà n sì kówó yín fún yín n tó dé ló ní kí wọ́n wá wò ó ṣé iye tí mo gbà lọ́wọ́ ìyá rẹ̀ lórí góòlù yìí ṣé iye tó yẹ kí n gbanú o tún wá ń wò ṣèbọ́rẹ̀ mi ló pera rẹ̀ tó yẹ kọjá kò ní ọmọ ra ní ọmọ ra ogún mi ni bí ẹ bá ṣe ń tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. màámi ọkọ mi màámi máa bá yín jà kí mo ṣe. màámi máa bá yín jà o kí ló ṣẹlẹ̀ gan-an ṣé gbogbo góòdù yín lẹ fẹ́ tà tán ni ẹ̀yin náà wá dúró eléyìí tẹ́tù kó fọ́mọ yẹn lọ́nsìn ẹ wo iye owó tán fi ránṣẹ́ sí yín tí mò ń gbọ́ tẹ̀ ń sọ kódà ẹ jọ nítorí Ọlọ́run ṣé torí pé mo wà ní condition sẹ́yìn pé tí n bá fẹ́ bímọ ká lè rówó hospital sùn ẹ fi fẹ́ ta gbogbo nǹkan yìí. ọkọ mi owó fún mi ò tó yan sórí gbogbo ń tó rò pé mọ̀ ń tàn bẹ́ẹ̀ mi ọ̀bá lájẹsẹ́kù n ò lè rí ìta ṣé ń gbà ọba bímọ tán ní ìsìn sọmọ ò ní jẹun ṣé ìwọ fúnra rẹ ò ní jẹun àbí ọmọ pé tó o bá jẹun kò lè sí nǹkan lọ́yàn tọmọ mu baálé rẹ sì rè orí ìyá aláwọ ìyá àyàṣẹ lọ wà wọn mọ̀ pé rà jù bẹ́ẹ̀ lọ fún mi ń gbọ́ ọlọ́run bàbá ń ṣàánú yín tán sórí gbogbo eléyìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o o tó ń tà lọ àdá sí ńgbà tọ́lọ́run bàbá mi ṣàánú yín tán ẹ ra jù bẹ́ẹ̀ lọ fún mi ẹ mi bọ́rẹ̀ mi ló pera rẹ̀ ṣé nínú ìṣòro báyìí sọ́yẹ kọ́ máa ra ogún mi lójú ẹ̀mí mi ìwọ ṣàfihàn ńlẹ̀ ọlọ́run tó lónìí tọ́lànà tí ó tún lọ́la lọ́ba wa yanjú gbogbo rẹ̀ sí dáadáa. irú ìyọkọ. àní ọmọ àní ọmọ. irú ìyọkọ bíi ti yín sọ̀rọ̀ máa ń mi ta ló pè ọ́ bóde náà dákun sóò ti lògùn rẹ. Ah, ah. Olúwa ti fi ọkọ mi. ṣebí ìlọ́wà látàárọ̀ tó ń wa ẹkún mu báyìí kí ló dé kí ló dé tó dúkùú bíi tó ń wa ẹkún mu báyìí ó ní gbàgbọ́ ni tó ò ní gbàgbọ́ kọ́kọ́ gbẹ́wọ̀ ọwọ́ rẹ lẹ̀ torí kì í ṣẹ̀wà lọ ń tà ẹkún ló ń sun kí ló dé tó ò ní gbàgbọ́ nú ọlọ́run wo bí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé èèyàn máa gbà fọ́lọ́ ni o torí ọlọ́run tó ń wọ̀ àtòrí nǹkan ṣe nǹkan ni bí n bá ń ṣeré fẹ́ẹ̀dà ń gbà mí èèyàn rò pé láàbù ní í ṣe àbí òye ọ kí ló wáá dé ṣó ò ní gbàgbọ́ ni kí ló dé tó jókòó ní ìní ìsìn tó ń wẹ kún mu tó ń wẹ kún mu tó ń wẹ kún mu báyìí kí ló dé. sọ̀rọ̀ mi ò tó ẹkún ni ṣé mi nìkan ni. ní kíni. okú ọmọ màá ni wọ́n gbé jáde nínú. Ah! ọlọ́run ọba ẹ̀ náà ni ah. ó ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run lòun ń yọ òkú lára alààyè òun lòun ń yọ alààyè lára òkú ṣégbà táwọn dókítà ọbọ sọ̀rọ̀ ṣé wọ́n lò ó lè bímọ mọ́ ni wọn ò wí bẹ́ẹ̀ fún ọ àbí wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ. ìgbàgbọ́ rẹ ni kó o jẹ́ kó dúró ṣinṣin o torí ọlọ́run ọba tó ń wè hmm, arínúròdì olùmọ̀ràn akọ̀ mẹ́bí ọmọ ọmọ mi ni ọmọ tí ẹbí ló kù yìí ó yẹ kémi gan lọ forí sàn yìí ní forí sàn yìí báyìí jẹ́ kí gbogbo wọn kù jọ máa sunkún kí gbogbo rẹ̀ ọ̀fọ́ yẹn dá. Màmí, ṣọ́dẹ̀ dá yín lójú pọ́lọ́run wà báyìí. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ah! Ah, ìgbàgbọ́ rẹ ti kù bí ń sín. àti bólú àti bólú ah, <laughs> mọ̀dánà irú orin wo lélẹ̀ wọ́n á jọkùnrin ní ìsáyọ̀ kó wá àwọn àti bólú <laughs> ló dé ẹ̀sùn ló lé aásùn tàbí báyìí. ẹ mọ tà wá ló dé ẹfẹ dirun ni. Mm. Ah. <laughs> àtibọ́lù kí ló ẹ calm down Ah, Ah, Ah, ah. as as ọ̀dà àtibọ́lù àtibọ́lù ẹjọ́ ẹjọ́ jalo àtibọ́lù jalo àtibọ́lù ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ ara lé jalo eh, eh, eh, jalo jalo ẹ calm down ẹ calm down ẹ calm down ẹ calm down ẹ calm down. Abia o. Oge àìṣejù pè yí ni àbí lọ́wọ́ ńlẹ̀ lélẹ́yìn ní above nepa. Àwọn ibi tẹ́ ẹ ti kun tẹ́ ẹ ti rówó ra sọ. Bóyá kàtàǹgbà ni bóyá súpà ni àmọ́ bóyá pélé lẹ́wọ̀. Ẹ̀kọ́ sáà sakọ iná ẹ̀ ní súnmúra bí India. Ẹ wò ẹ dákun mo fẹ́ jà yín wọ́n nìyí o. Ṣé ẹ rí àbúrò ọkọ mi tẹ́ o. torí mo mọ ọkọ mi dáadáa ẹ bá ti múra dáadáa ni mo ń fọ́ fún ó ti yé yín báyìí ó sì fẹ́ràn kóbìnrin pọ́ rẹ́fẹ́rẹ́fẹ́ ẹ dákun àbúrò ọkọ mi ní í lóòótọ́. tẹ́ ẹ bá tiẹ̀ wàá dójú mi mọ̀ ṣé ẹ̀ dóhùn mi mọ̀ ni. òun yín. ṣé bẹ́ẹ̀ ni mo mọ bá yín sọ̀rọ̀ lórí fóònù. ẹ ń gbà tẹ́ ẹni ìdóhùn yín mọ̀ sẹ́yìn la lóyún lóhùn ni. ṣé ẹ mọ rúùtù àbúrò ọkọ yín mọ̀. abọ́kọ kú àbúrò ọkọ yín gangan gan. iná ni mo sọ àti rúùtù tí mo bá sọ̀rọ̀ lórí fóònù. tó ń gbé ní India. oníkù tọ̀nù lẹ́lẹ̀ gbéwó tún ní India irọ́ tẹ̀ ń pa iná ní sòro tí ẹ sọ ọpẹ́ yìí ni àti rúùtù. ò ní fẹ́ lómi ìsẹ́mi èmi ni mo jókòó tì yín. Ah, ọ̀dà bọ́bá wa jẹ́ ìyìn làǹtí rúùtù mọ́mọ́ tí mò ń sọ o kó mọ̀ lọ jẹ́ pé létà ẹ̀ mọ̀ sọ wípé ìyàwó lè jẹ́ sọkọ mi pé ìṣe àbúrò kó mọ̀ jẹ́ pé lu àbúrò wọlé bàbá wa ṣe ń jìlè tà yín pa yín ni o yàsìn yín pa yín ni èmi ọ̀rọ̀ ayé àyìn sí ìmúdù fọ̀rọ̀ bí sì yín pa yín ni bẹ́ẹ̀ bá lọ ṣe ń jìlè tà yín fọ́kọ mi bá yàn ṣeré o àbúrò tẹ pera yín náà ní kẹ́ ẹ jẹ́ o. ẹ fọkàn balẹ̀ kò séwu àbúrò ọ̀kan yín mo jẹ́ àbúrò ọkọ ni àmọ́ ọkọ mi ò tán mẹ́ndì àbúrò lẹ́sẹ̀ wá ń múra báyìí. ẹ mọ̀ pé téèyàn bá ti pẹ́ lájò ìwà àjò lèyìn ò máa wù. ìwà ẹ̀jẹ̀ ìwà ẹ̀jẹ̀ lẹ́rìn lára mi ni wọ́n ṣe. ọ̀dà kò sí wàhálà bó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ àbúrò ọkọ mi lè jẹ́ kò sí wàhálà báwọn kí lẹ kí n lọ bá yín ṣe. ẹni tí bàbá mi tẹ̀sí ṣàpègárò òfurufú náà ní gẹ́lẹ́ tẹ̀ ń ṣe mímú ọlọ́run lọ́mọ ibi tẹ́ ẹ ti ran tẹ́ ẹ kó lọ́wọ́ pé orí mọ́là ti ń kiri lẹ ti rà báyìí tá mọ̀ ẹ ti fẹ́ jẹun. lọ́ba ń sóúnjẹ ní ìsìn akọ yìí pọ̀ bó ti ẹ̀ jẹ́ gbogbo rẹ̀ tẹ̀ wọ́n náà pàǹdà yín ọ̀pọ̀. ọ bàbá fìrònú ṣe rẹ̀ léṣe bó ti wá dání wáyé ló ń sọ láti ẹ̀ àti pé ọ̀rọ̀ obìnrin ò tó pọ́ tó báyìí bí obìnrin bá rí n tó dùn yóò dùn bó bá ti rí n tó korò yóò lọ náà ni wo àfi ká gbàfà dáníwáyé o torí kò sí ní tí a fẹ́ bá dáníwáyé fà tí ronú bá pọ̀ lápọ̀jù ẹ̀jọ̀ ruru ní má fa o àti pé tí ẹ̀gbọ́n kí ni tó fún ọ lámì ìdájọ́ pé tó o bá wà ní òní pẹ̀lú ẹ̀gá kò ní kó lọ obìnrin la máa pé obìnrin tó jẹ́ pé tí bá ń dùn òun ló rí tí ọba ti sí má báyìí wọ́n máa lọ ni ìwọ ni kò sára gírí kó o má ronú o torí tó o bá ronú jù ó lè fẹ̀jẹ̀ rúru o sì gbọ́dọ̀ lẹ́jẹ̀ rúru pẹ̀lú dọ̀wọ̀ o pẹ̀lú kọ̀ǹdísà rẹ̀. ó ti tó ó ti tó ó ti tó ọ̀rẹ́ ó tó. kí n ṣe ìpele lọ́jọ́ lọ lójú mi. bí kò yẹ àwọn ọmọ mi kékeré tó fi lé wọn. Dàní ọmọ bá mi tó gbé ọmọ mi. Ah. Ọmọ mi wà lọ́mọlẹ́ mi bàbá. Èdùmàrè owó wa, Èdùmàrè. Ìgbẹ́sẹ̀ mi. Ah. Ah. ni mi ọ̀gẹ̀ ní ìmọ̀ lónìí. Ẹ̀jẹ̀ mọ̀rọ̀ náà, mọ̀rọ̀ náà, mọ̀rọ̀ náà, mọ̀rọ̀ Ah, ada ni lah ya, Masuk rumah. Masuk rumah. Masuk rumah. thank God we are getting better day by day. Um, àwọn nǹkan tí mo ti sọ fún yín tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ní pé kẹ́ ẹ má ronú mọ́ ṣe rẹ́wọ̀n ronú tẹ̀ yìí ó ń damage system ni in fact ó máa tún jẹ́ kí bp yín kó tún máa high sí tó bá dẹ̀ ti high ẹ̀ mọ̀ tó lè ṣẹlẹ̀ hmm? òun ni all you have to do eh, is to come to the hospital for a proper check-up kẹ́ ẹ̀ dẹ̀ make sure pé ẹ̀ ń lo àwọn oògùn tá a bá prescribe fún yín regularly with that kan tó lè help wa ni òun ni ẹni tó ti kú ti kú ọlọ́run nǹkan tó lọ fi jù wá lọ nìyẹn àgbọ̀n tó ẹni kẹjọ ń tòrò náà take it easy àdúrà tí mo dé máa gbà ni pé kọ́lọ́ máa ṣe ní akúfà fún yẹn. ẹ ṣé gan dókítà mo really appreciate effort yìí pàápàá jùlọ lórí health mi ah ẹ̀yin ni màá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Um, so tí ẹ bá ti dé tamẹ́ ẹ̀ mo tún ti ní kọ́ fún yín láwọn oògùn kan fún ètò àgbẹ̀ so màá ẹ bá ti débẹ̀ wọ́n yẹn máa fún yín and ẹ jẹ́ nítorí ẹ bá ti débẹ̀ ẹ sọ fún next person tó wà lẹ́ kó join wọn. all right take care. ẹ ṣe gan sa. Eh, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ there is life after this place o ìdí ẹ̀ tí àwọn ìjọba fi wá síbi. So òun ni pé láti tún wa rọ àwa náà dẹ̀ gbọ́dọ̀ fara wa sílẹ̀ kàn tún wa rọ hmm. if you are focused you will be something in life. Eh, bọ́dé oh. o lálejò how are you. ẹ eh, mo bọ bọ́dà pé mo ti fẹ́ lálejò ni kò séwu séwu ó là àlejò ló máa jẹ́. wọ́n pẹ́ o. wọ́n á gbọ́ mi lè pé wo bá ń ná bàbá o. Ah bí wọ́n bá ti ẹ̀ ní ẹranko ní wọ́ọ́ kan yàn pa ṣébi ìtìgbín á ni eléyìí. dúró ná ọmọ ìbọ̀dé tí mò ń wò ó ah, gbogbo ìgbà tí mo bá ti rí ìfẹ́ rẹ̀ sáà máa ń wà lọ́kàn mi ni. <laughs> kò yí bẹ̀rẹ̀ ní láìkì ìbọ̀dé ah, ah, ẹ̀yin àgbà náà lẹ́ni à ń gbókèrè mọ dídùn ọbẹ̀ ṣùgbọ́n tó jẹ̀mí lógún ni pé kílódùmọ̀ rẹ̀ kó sáyẹ wá kúnnú àjàgà a wà yìí. àmì o àmì o ẹ ọlọ́run ṣàánú gbogbo wa kí n máa fi wọ́wọ́ ẹwọ́ kó tó dé. Ah, ah. sísí mi sísí mi bò ní ọwà bí ọmọ ẹlẹ́wà sẹ́ẹ̀tì àwọn àbúrò sáléwà wọ́n jẹ́ ká gbogbo mi ti sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ tó important mo ní kí n wá bọ̀ sọ sórí láti bí ijọ́ mẹ́ta tó ti ń kárí bọnú bí ẹni tí nǹkan ń ṣe àánú rẹ máa ń ṣe mí ń kọ̀rọ̀ yàrá àmọ́ mo ní wá sọ fún ọ pé n tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yé ronú mọ́ ẹ̀yìn tí ọba ti bàjẹ́ la mọ́ sáré pé kọ́ mọ́ bàjẹ́ tọ́ba ti bàjẹ́ ẹja túnṣe tí ọba ti wá wáyé rìpíárà mọ́ ẹja ṣe tuntun bó ṣe wà nísìn ó ti ń gbónú lé lọ ọ̀rẹ́ ni gírísì bọ́rìsì rẹ mọ́ bọ́rìsì tẹ́wọ̀n èèyàn bá sì gírísì mọ́ yóò dógún káyèrè ọmọ bá dógún mo fi wá pírẹsẹ̀ǹtì ọ̀rọ̀ fún ọ jẹ́ máa san ọ̀jẹ̀ jẹ́ máa wọlé tí ọ ìwọ máa gúnṣu kémi máa jùṣu sínú odó rìsọ́ọ̀tì wọ́jọ dìyàn níbo ni mo ń bọ̀ ọ̀rọ̀ ni pé mo fẹ́ máa fúnni lógògò kan yọ mo fẹ́ máa gba kókó lórí ilé rẹ mo fẹ́ mọ yẹkẹ́ tó gbélé dúró gbàgbé irun rẹ̀ ti pọ̀ sí torí kò rẹ̀ ní ti mọ́nítọ̀ rẹ̀ máa fẹ́ yín máa fi roko bẹ̀ àárọ̀ ọjọ́ kejì máa fi toothpick yọrùn àárín mi àti ẹlọ́wà jẹ́ máa fi ọ̀. tíyà ńlá bá máa gbé ni sanlẹ̀ kéékèèké màá máa ń gorí ẹ o níyẹn ìwọ sùpọ̀ náà. nígbà mo já sùpọ̀ ṣé mo já sùpọ̀ ni. Ah! ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ gọ̀ àtọmọ rìnrìn àtọmọ nílàákàyè ọmọ síra rẹ̀ ń súta àwa la jẹ tí ẹran àwa la sì já wọn wọn wò mí wòkúwò bàbá rẹ pẹ̀ ẹran náà á tún jẹ kí ni mò ń sọ fún ọ ní pé kò síra tí ń lè gbé bó sì wò mí mo ti gbé mu sí kò síṣẹ́ tí ń lè jẹ mo jẹ ọmọge màá jẹ sí arúgbó màá rún ọpá ayé tó ti kọjá ni péyàn kan kúrò ní ẹ̀wọ̀n ó di pírẹsidẹ́ǹtì ó ti yí ọ báwọn tó bá wò pé bóyá ìwọ náà fẹ́ wẹ́wẹ́ kò sí sàn kó dẹ̀ mí fèlè wọ́n wàá mọ nínú ẹlikọ́pítà wọ́n lè mọ láti inú tírèènì kan jọ sẹ́nu tírèènì tí tírèènì bá sì ti lọ yàn báyìí kò sí rẹ́mẹ́dì jẹ́ ẹ máa gbé ọ débẹ̀ fọlá ò lè jáde ń bẹ́ ń kó jẹ́ nǹkan kan kò tẹ̀ lè jáde ń bẹ̀ bọ́rìsì rẹ jẹ́ kí n mọ gírísì rẹ nígbà tó bá kàn tí wọn gírísì bọ́rìsì rẹ tó bá gan mọ́ ọ lọ ọ̀rọ̀ rẹ ọmọ ní end up bí ejò tó kọjá lórí àpáta tí ò ní pàpà. ìyẹn ìwọ náà jọ tí má tiẹ̀ wá fẹ́ fi ọkọ ṣé ìwọ ìlú wa kù. ṣé mo kéré ni. sùpọ̀ ìwọ. ṣé sùpọ̀ kéré ni. jọ tí má fẹ́ fọkọ ṣérú ẹ̀ ni màá wá fẹ́. ṣé mo kéré ni. aláìnírònú òrí bó ṣe rí ogun kò ní gbàṣẹ. kí n bá sọ ọ́n gbàjì ayé ń ṣe é. o lè sọ tọ́dún yóò fi parẹ́ sórí ẹ pé sá sẹ́ni ojogún ilé tí ń gbowó ilé tí ń kásà òtún stẹ́dì lọ́dọọdún sókèrè ni àbórí ẹ yí sá èmi ọmọ níbọ̀ dásà kọjá ń gbádùn lóbìnrin ń gbà fún kí wọ́n mọ tẹ́tẹ́ ń gbogbo gbà ọwọ́ rírọ̀ jẹ́ ọwọ́ líle díẹ̀ bí mo ti náwó rírọ̀ wà tọ́ gbà I will enter you with ọwọ́ líle do you know ọwọ́ líle sísí mi sísí mi ha. Yeah. Yeah. tún nǹkan you can talk ó yá. má má ṣe é léṣe. àṣà ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójú. ọ̀nà lójú. I'm an adult and I'm capable to be in charge. ọ̀jẹ̀ láyé kò bàjẹ́ láyé àrẹ̀sà ẹ má jò bàjẹ́ lórí ọmọ tèmi adélọ́lá ẹ̀wọ̀n tún gbà mí. kí ló fa àkábíyèsí. wọ́n gbọ́ ilé tí orí yín pé ó máa pé. ẹ bọ́ bá a jọba fúnlẹ̀ ẹ̀kọ́ máa mú di lọ́lẹ̀ mi. ó lóun ni kú mọ̀mọ́ yéye ó lè lọ́ máa kú tó kú ọ̀gbọ́dọ̀ pa òun lọ́ máa rùn táwọn ọ̀gbọ́dọ̀ ṣe. táyọ̀ rí kí ìdílé bàbá rẹ̀ padà. àyífọ́nà jogún kí ìmọ̀tò gbọ́ adélé lẹ́nu rẹ mọ́. ẹ káàbọ̀ adélé èmi ni adélé ọba ni mí. kábíyèsí kábíyèsí. ẹ ti bí yín. ẹ̀yin ọlọ́tẹ̀ alábòsí. buhari bẹ́ẹ̀ adélé. ilẹ̀ tó mọ̀ kó tó fún tóòrùn tó yọ yóò tó wọ̀ káde ló kẹrù rẹ̀ kó gbadé ọkọ rẹ̀ lọ. kò tó sọ bá lára bẹ ẹni náà tó kí èrè yẹn kú àmàyè ìjọba kí wọn lè ta ọ̀bà bá ńlá. lè bínú o. mo bá ṣe kéré ẹbálẹ́ yìí ni ẹ̀wọ̀n mo wá di ẹni tó ní ẹ mo wá lọ sọ́dọ̀ àwa lọ rà. kí ni mo gbọ́ tẹ sọ yẹn mo lóun bó pa. èmi ló dé ẹ fọwọ́ kún oúnjẹ tí mo fi kalẹ̀. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni tọ́wọ́ ni. èwo ni ìpàdé ọ̀tẹ̀. ọ̀sán tẹ kò sí nǹkan kan. ṣé ṣe gan nígbà tí a lè fún owó ara yìí. ajé nù bẹ́ẹ̀ ni gbogbo ara seven seven fi ṣàjẹ́. bí mo ṣe kọ́ láti jọ iná tẹ̀lé ọkọ mi. wọ́n ti gẹ́ẹ̀dì wa ni wọ́n ti gbé ládàáda lẹ́ kọ́ ni. olùbẹ́láyà ṣíṣe ọ̀rọ̀ ajé. mo mọ̀ pé bájá bá ló kọ́ ọdún láyé ẹ̀rọ òkun. kẹ́ni tó o bá sọ gbá àwọn òkè ẹnu ẹ̀ ló èèmọ̀. ọ̀rẹ́ kì í ṣe lọ kábọ̀. bá gbà láti ta fún mi máa fún yín ní owó ten million naira. ẹ tí ọba níran ní ta dúkìá bàbá bàbá rẹ. fìbànújẹ́ sọ̀rọ̀ mi o olúwa o má ṣe dá mi dá. má fìbànújẹ́ sọ̀rọ̀ mi o olúwa o má ṣe dá mi dá. ngoja kasara oh yeah yeah ngoja kasara oh yeah yeah má fi bànújẹ́ sọ̀rọ̀ mi o Olúwa má ṣe dá mi dá. Oh, Oh yeah yeah 어제 갔어요

Kill my máa Kill my sí kí n máa lọ́jọ́ ibi ń pọ̀ náà. bó ṣe wọ́ wọ́n fìyà jálá ṣòfò nínú ayé. Kí má jẹ tó há òwe. Ó máa jẹ́ mọ́ wá. Ẹ̀dùn òjò kan sọ̀rọ̀. Òun ìyá yé. Bálágbára ṣe lọ. ó ṣe ń fọwọ́ lágbá. má ṣe dá mi dán òye má fi ìbànújẹ́ sára mi o má fi ìyà jẹ mí. Oh. ìgbà wo ni bàbá ìdè inú ọgbà yìí tó ti fẹ́ sáré mọ gbogbo nǹkan tán ṣe yìí ló ti fẹ́ mọ ṣe tán. ṣé mi mo ti sọ fún yín mo sọ fún yín káwọn ẹ̀ka welcome bọ̀bọ̀ yìí ọwọ́ ilé yìí tèmi wò yìí lè gbà nọ́mbà wà lọ́wọ́ wa. nọ́mbà one nígbà tí ó ya wèrè. ẹwà <laughs> tó mọ̀ pé gbogbo àwọn warders tó wà ní ọgbà ló láì bọ̀bọ̀ wọn wọ́n nífẹ̀ẹ́ gan ni àti pé láìvà ni bọ̀bọ̀ táwọn sọ nípa yìí náà. Yeah, I know. bọ̀bọ̀ yìí ẹ̀wọ̀n gbére lọ fún bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ níbi dẹ̀ ń wò yìí bó ṣe wà yìí ìdú ti fẹ́ máa láta ju nọ́mà lọ. Be like say, be like, be mo fẹ́ bí pé kí n ṣe kàá fún. inú nà mí àbí. me for, for this cabal. Yeah. jù ní lọ tí jù nínú ṣe pẹ̀lẹ́. Ṣe ló pọ̀ orí ẹlẹ́dìbò gbọ́ ìta ṣe ló pọ̀ ọ̀pọ̀ Mm. Do not reject the alright fruits. ẹni tí ò dáa lè nílé padà wá sùn ọ̀bọ̀dọ̀lá. ìgbà tá a kọ̀ sílẹ̀ Yeah. ẹni mọ̀ wúlò ìgbà ni ó padà bí fífò yín o. ọ̀pọ̀ lọ́rẹ̀ ṣe tó kò sẹ́ni tàbí tó ní rí o. orí ẹyẹ ni mo kú ta iṣẹ́ ló pọ̀. So, sir. Morning. How are you? Fine, thank you, sir. Yeah. What is this? Oúnjẹ àwọn inmates ni, sir. Kí ni meaning kan tí mo you wọ́n ẹ̀yin people yìí? i I've told you several times, what I cannot eat you don't give to my inmates. Sorry, Upon sir. all the money the government is spending, what's the meaning of this? Chief! Yes, sir. Get them not. Yes, sir. Noted, sir. Thank you. Yes, sir. One Lord, one Lord, one Lord. Oúnjẹ tó kù ni mo fún So, what are you following? Follow me! Yes, sir. Yes, sir. Bolu, gbogbo nǹkan tó ń sọ látara ọ̀dọ̀ ojú mi, bọ̀ jẹ́ kí tèmi yí ẹ báwo kò ṣe máa gba ọ̀dà tí ò lórúkọ máa dà mọ́ àwọn ọ̀dà fẹ́ pé imported nínú ṣọ́ọ̀bù tó fẹ́ bọ̀ jàjẹ́ mọ́ mi lórí ni. ṣé o mọ̀ pé mi náà máa face ó dẹ̀ máa di wàhálà ẹ máa lose customer ah ibi ó mọ nǹkan tí mo ti build for years ah irọ́ o kò lè work ah <laughs> kò lè work ah. bàbá ọkọ mi kò síbi tẹ fẹ́ tì mí sí o ó yẹ kẹ́yìn náà mọ gbogbo àdágbé àdásọ mi látọjọ́ yìí ẹjọ́ ẹ ṣàánú mi ṣé ẹ rí ọ̀dà yìí ọ̀dà táwọn oníbàárà yìí máa padà wá béèrè fún mi ọ̀dà gidi ni ó yẹ kẹ́ mọ̀ pé mi lè ṣe nǹkan tí ò dáa sí sàkání yìí ẹ ṣàánú mi ẹ̀gbọ́n. ṣe rí àwọn ọmọ Yorùbá òótọ́ ọ̀rọ̀ àmà fẹ́ sọ ó sọ́ọ̀sì pé kò sí mi fẹ́ tiẹ̀ sí màá tiẹ̀ síbi ire láti sòótọ́ ọ̀rọ̀ fún ẹ wípé ọ̀dà tó ń sọ yìí kò lè má ṣe gbogbo àwọn ọ̀dà tó wà níbí important làwọn ọ̀dà yìí ọ̀dà tẹ́kọ̀ọ́ rán sínú kẹ́tẹ́ kó sínú kẹ́kọ̀ọ́ kí wọ́n á mix ẹ̀ mọ́ bí jọ tó bá rà lọ tó lọ bá nǹkan wọn jẹ́ kí ló fẹ́ kí máa sọ bó ló yẹ kí fojú sí ó wá fẹ́ ba gbogbo ìjẹ́ pátápátá olẹ́lẹ́wọ̀n ló produce ẹ̀ olẹ́lẹ́wọ̀n ló ṣe ok ká kó fún wọn sí kọ́kọ́ lọ kọ́ lọ fi kún kankan sí kọ́ wá dé kọ́ ní product wo tàbí kọ́ fẹ́ rà pé à ṣé ẹni other product ti yàtọ̀ sí ti mo ta ni kọ́ wá kò kí ni kí n sọ fún ọ prisoner spirit ẹlẹ́wọ̀n ló ṣe àbí kò yé mi báyìí máa ká ṣe wo ojúlóró ojú ṣàánú tí wà tó pẹ́ bá ní ìdòwú máa fún ẹ tó kò sí pẹ́rẹ́ tí orí ọ̀rọ̀ ọ̀dà yẹn já gbàgbé ẹ̀ ká máa fi ba business ara wa jẹ́ jọ. <laughs> mo lu ṣé òótọ́ ọ̀rọ̀ tí mo sọ fẹ́ sí ló ti fẹ́ di pé ṣé kó máa ké àbẹ̀wò kó yé mi ẹ ó dà ṣé ilé wo ló ti kọ́ tí wọ́n ti lu ọ̀dà yìí tó ti lò tó ti fi kì í tó fi ń dọ́nu fún mi pé ó dà ó dà ó máa tó ṣẹlẹ̀ ah no problem máa gbàlẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ ṣe gan sa. ẹ ẹ ṣe ìfarabalẹ̀ on one condition máa gba gbogbo ẹ lẹ̀ mo mọ̀ pé àwọn tó fẹ́ ọ̀dà àbúrò tó fẹ́ kun ṣọ́ọ̀bù tó fẹ́ kun lẹ̀ wọ́n ṣàfẹ́ ṣe ọmọ wọn á wá máa búra ṣùgbọ́n mo fi ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ má pè mí fún owó kankan títí bàtà tán ló tó máa gbúrú ẹ̀ wọ́n tó faramọ́ àbó faramọ́. tí mi bá tètè rí yín ṣé mo lè. Ah! má wulẹ̀ jáde má wulẹ̀ máa kó lẹ́ máa kó lọ bàtú mo sá fún rè. ẹ má wọ. pẹ́pẹ́ tó mọ̀ mọ̀ pé ibà ilé máa pè ẹ láti last month láti two months ago láti kíní kan àwọn ilé ìta ń gbà lọ́wọ́ ní complete inú wọn má dùn tábà títà tó tún máa kó wá sí ni ó lọ sọ pé ṣé mo lè pè fún kíni má pè mí o. mo ti gbọ́ sàmì mi pé. tó bá ti pè mí wá kó gbẹrù ẹ pátá kó máa kó lọ ni o. mo ti gbọ́. á pè mí rárá. mo gbàgbọ́ pé ọ̀dà tó dáa ni ẹ̀yin gan máa padà ròyìn fún mi tó bá yá. ọ̀dà ẹlẹ́wọ̀n torí ọkọ ẹ mo ṣe ìgbàgbọ́ yẹn torí tiẹ. o ti ní sá. ẹ ṣe gan sá. má ṣe àìsí mi ní orí whatsapp o. mi ní àyè. má flash mi o. ẹ ṣe gan sá. pẹ̀lẹ́. ẹ sá. ah. <laughs> ẹlẹ́wọ̀n ṣọ́dá <laughs> ó fẹ́ jára ń kiri máa máa tọ̀dọ̀ ẹlẹ́wọ̀n bí. àríkọ́ kó sẹ́yìn stọ̀ a máa fi àwọn tó bá tiẹ̀ wá ẹkùn ṣọ́ọ̀bù pẹ̀gbẹ́ lé ṣùgbọ́n mo kọ̀ láti gba ìró ìbànújẹ́ lórí ọmọkùnrin yìí fàánú gbà mí ah ikú ah hey. o ò lè máa pariwo mọ́ mi èmi èsì ọmọ àlè. tí n tí mò ń sọ ọba yí ọ yóò yí ọ ní ìsìn ọmọ tí mò ń sọ kí lọmọ tó ń sọ ọmọ tí mò ń sọ èmi èsì àkùkọ ọkọ nínú. sáà mọ̀ wípé ọkùnrin tí obìnrin bá ti ń bó ti dìyàwó nù ah. èmi ni mò ń bọ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán èmi ni mò ń ṣe gbogbo rẹ̀ ọ̀lẹ́ láàárọ̀ òní mò kankan dé bó bá dé náà ó wọlé lófo náà ni èmi mò ń bọ̀. sẹ́ńtọ́ fẹ́ sọ ni ìwọ wa kọ́ làkọ́kọ́ ìyá mi náà ti bọ́ bá mi rí Ah! àṣẹnú rẹ yín lọ wà. ègún wà ní tí ń jà lórí mi nu fi mí lẹ̀ máa bọ́ mi lọ tọ́ba sì ti sún ọkọ sọ. à ó ti sún mi. ẹ ń fẹ́ lómi tí ọmọ bọ́ mi. wọn ò tí ì bí ọ̀dà wọn bí bàbá ńlá kùnú olójú rúgà ọfẹ pàṣẹ. kọ́ parẹ́. ọkọ̀ mi lójú rúgà. kú gíláàsì ìsàn etí rẹ̀ mọ́ tí mo pè ọ́. ó fi bú ara bú mi. mo fi bú ọkú gíláàsì. ìtòsí lónìí yà á sí ìtì bọ́dà ọ sì bọ́dà. bẹ́ẹ̀ ni mo sọ. àwa mọ ọ̀nà mi ta gbèrè sí wọ. wọn ti bí ọ. ìdí táwọn onífàyàwọ́ fi wà nù tọ́ba tí wọ́n máa ń gba woro sí woro wọ́n máa ń kó rẹ̀ sí. àgbà nínú tọ̀ náà pé lórí burúkú ara rẹ̀ ó ṣe fọ́gá ọ̀tàrinṣẹ́ jẹun hmm. ẹ̀yìn búrẹ́dì tó o ṣe wọ́n lọ jí fúláwà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ wọ́n lọ lògbé fóbìnrin olórí ibú ara rẹ̀ ó sì mú nǹkan kan wálé. ẹ ṣe bí ìwọ̀nba ń tọ́ ọmọ nù bó ṣe ń ògbówó. mo ti ṣe déètì wọn ògbówó. ó sì pààrọ̀ ọ̀sẹ̀. mo fẹ́ pààrọ̀ ọ̀sẹ̀ ẹni tí ó fún mi lọ́sẹ̀ extreme ó ti lọ amẹ́ríkà òun àtòkí mọ̀ ọ̀sẹ̀ ìgbẹ́ǹjẹ̀ ta ni. ó ti dáa bẹ́ẹ̀. ẹni tí ó fún mi lọ́sẹ̀ ti lọ amẹ́ríkà. ó ti dáa bẹ́ẹ̀ níran yín obìnrin ní bọ yín ẹyin torí oore náà ni wọ́n ṣe ń ṣèrègùn èmi wá ń ṣèrègùn fún ọ lónìí wípé kó o yí wà padà kó lọ wá sẹ́. nígbà mo ti ń bọ̀ ń kọ́ ah torí oore náà ṣe ń ṣèrègùn ṣé ọmọ tó ń pè règùn. kí ni règùn. flashback ni ìwọ náà ti gbogbo gbà tí mo máa ń lọ tí mo máa ń ra búrẹ́dì wà tó o ti gbàgbé ni. olórí ibú ó ti wá fi ká máa jìkì jìnnà ó lè sì tí mọ̀ sọ pé ìrìn rẹ̀ ló wá. ìwọ náà o ṣe rántí gbogbo ìgbà tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń kọyín káàkiri just right tí wọ́n sọ àṣeyàwó ah, yín rẹ̀ wọ́n fẹ́ bá yín ya fọ́tò. olórí bu ara yín bíbá wọn gbọ́ lọ surprise náà bíbú gan láti fi ya fọ́tò mi. ẹlẹ́mi máa wọnú surprise tó yẹ pé pure water lásán wọn mọ̀ra bíbọ́ water wọ́n sì ya fọ́tò mbẹ́ ẹlẹ́mi mhm. lè wọlé ìmọ̀. kémi ti I cannot work kí n mọ gba sálárì. o lè ti ṣe sálárì. ọmọ tó ń pè sálárì. kí ni sálárì. sálárì tó jẹ́ pé kó tó gbowó báyìí ó ti náà tán kó tó lọ lè gbowó òun gbowó bá fi ń san gbèsè ni ó tún bẹ̀rẹ̀ ẹsẹ̀ lóṣù tó fẹ́. bójú àyàn náà ló sì sáwà kan. I cannot labour under vein. o lè labour under vein. never never. ikú pọ́ọ̀nù. àwọn ta. ikú pọ́ọ̀nù. sori ah tani tí o sí mi. tàyí sí àbúrò kan. Angelina kojú wo kò kò ní a sórí lórí mi ojú átíríkì ló ń átíríkì ló kò tí bá sàn etí rẹ. ọ tí ì bí ọ. tí bá sàn etí rẹ. ọ tí ì bí ọ. a súnmọ́ mi. èsù ń gbẹ́nu rẹ èsì ní fún sáǹsì mo lè sàn etí rẹ tẹ́sùn òfò jáde. tí ti máa bẹ́ èsù nù rẹ ní ìmọ̀ bá ní gbólóhùn wájú. nàgbọ̀nàgbọ̀ sẹ́ẹ̀sẹ̀. ní tó ń kó jẹ lára mi. rọ́bìsì. ní tó ń kó jẹ lára mi. tọ́ba rọrùn kọ́ máa lọ mọ̀ ń wọlé lọ. àti ò lè jẹ wáyé tí mo ń bọ̀ sọ ọ gbàbí mọ gbàbí gbàyọ mọ gbàbí gbàyìn. Ọlọ́run ò ní jẹ ilé yẹn wọn yẹyẹ tó yẹyẹ sẹbi àlejò kan ọgbẹ nínú ilé mo fẹ́ wọlọ. yasi o lè wọlé. ilé wọnú ilé. o lè wọlé. ìlú ọmọ ilé o. ìyìn mo bọ́ ṣe ríṣẹ́ lónìí o gbúdọ̀ mú owó wọnú ilé yìí. èmi. ikú fẹ́ pọ̀. èmi. ikú fẹ́ pọ̀. bọ́ọ̀lù wa ti fẹ́ bọ́ọ̀lù olórí ibú olóòsì àwọn tí wọ́n fa bẹ́ẹ̀ ṣe promo fa bẹ́ẹ̀ ṣe kí ṣègbè alábẹ́kọ́lù olóòsì. sista Sidi kí ló fariwo. kí ló fariwo kí ni olórí ibú gbọgbọgbọkọ ni ọ sọlórí ibú ara rẹ sẹ́mi mo rán ọkọ rẹ lọ sẹ́wọ̀n tó wọ́n fẹ́ gbọkọ mọ́ ńlá gbogbo ṣé wò mí èmi ò fọkọ mi ṣe o olóòsì ọmọ ọ̀sán ọ̀sán ni wọ́n bí wèrèwèrè olójútì à ń sẹ́wọ́ à ń sẹ́wọ̀ dọ́kọ wọ́n gbọkọ mi o bó bá gbọkọ mi ń pọ̀ dànù ni. sista Sidi kò sí nǹkan kan tó da èmi àtọkọ yín papọ̀ o ọkọ yìí ni kẹ́ ẹ bá mi kìlọ̀ fún kó yé di mí lára nu lé ìmọ̀. kí ni o. ọkọ yìí ni kẹ́ ẹ kìlọ̀ fún. lẹ́mi ó kìlọ̀ fọkọ mi ọkọ mi ni àbí mo fi lé e wo wá sọ̀rọ̀ rẹ kọ́ ọ gbọ́ mi lórí ọjọ́kọ́jọ́ tí mo bá ti rí ìwà àtọkọ mi yàsí ọ̀sẹ̀sì lọ́jọ́ náà olóòsì alábẹ́ promo alábẹ́ kífèwé. òrí bó ṣe òrí bó ṣe rí rọ́bìsì necessity ní ìjà fún ọ. ẹ̀sìn dé. Hmm. sórí ẹ̀dá tó bá mọ̀ ṣe òkùnkùn kò ní í dóṣùpá lóró èmi ti mọ̀ pé yà ń jọ náà mo fẹ́ tán sòrò ayé rẹ̀ mo sì máa ń tó nfíìsì ìfihàn kú bẹ́ẹ̀ ọkùnrin mélòó ni ó dànù dé ẹ̀yìn obìnrin tí ọkọ rẹ̀ ti gbẹ ẹ̀wọ̀n wọ́n tún fẹ́ máa rún wọn bẹ́ẹ̀ kí n máa sá bẹ́ẹ̀ ọkùnrin mélòó gan-an ní ọ̀rọ̀ ayé àti máa dẹnu fẹ́ pẹ́ ní tí ọkọ rẹ̀ ti gbẹ ẹ̀wọ̀n èmi ọ̀fẹ́ kó bábà ẹ̀kú ni mo ti ń pẹnu ìfẹ́ sí ọ wá dúró wàhálà mi kí nìdí gan tí wọ́n gbé súnmọ́ tó ń gbé sá kí ni tèmi lẹ́mẹ̀ tí o ti bẹ̀ fún sanfàánà sí i sanbódì ti transform abẹ ẹ èmi wá ń gbé súnmọ́ ìwọ wá ń gbé sá kí ni bẹ́ẹ̀ kí ni tán ti láàpá tán lá títí tán gba bẹ̀bẹ̀ wọn. Ṣùpọ̀ mo fi Ọlọ́run ọba bẹ̀ mi ò fẹ́ wà lára ranú léyìí o torí ìyàwó ẹ ó ti wá pariwo lé mi lórí láàárọ̀ yìí. wọ́n náà wà dúró ẹjọ́ tó ti rò mí ló mọ fẹ́ àtẹ́ǹdì sí tọ́ba ṣeé ṣe bóyá kọ́ táyé wá kó tún yàn ká ní pé wọ́n lọ wà ń kù sí sàn rẹ̀ ó ṣeé ṣe kó o ṣe jù bẹ́ẹ̀ lọ ó ṣàjẹ́ pé méjì obìnrin yẹn dénú èmi rẹ̀ lájọ́ jìyà ọ wá ti rí i pé mo ti ń fi wọ́n fílẹ̀ kò ní fẹ́ fi mú kó pàǹtì pàǹtì ni ọ́ àmọ́ mo fẹ́ gbẹ̀yìn tí ò lára rẹ̀ ni kí n wá bọ pọ́lísì ayé rẹ̀ sọ́kọ rẹ̀ tó lu ẹ̀wọ̀n tó lọ fẹ̀ bára wò kò ní dé mọ̀. mo ní kó má bá mi sọ rẹ́ lẹ́yìn dáhùn lẹ́yìn dáhùn bá mi sọ rẹ́ mọ́. ẹ jẹ́ tún yẹ kó o gbálẹ̀ kan sí kó mọ̀ pé òkèrè tí ìgbà tí mi bá wo ojú tiẹ̀ nǹkan yóò wù mí èmi lọ sọ̀rọ̀ péré. sọmọ pàmò ìsọbẹ olórí ìwà ara rẹ lọmọ disturb òun ṣé mo ká ọba mi nǹkan. ọmọ òun tí wọ́n ti mọ̀ ń sọ ti pẹ́ pé ìwọ lọ ń kọ́nu fẹ̀ sí òun ọ̀rọ̀ sílẹ̀sì òun ọ̀rọ̀ ṣe gbogbo rẹ̀ ẹ̀yìn mọ̀ pé lóòótọ́ ni mo mú ọba ẹ̀ ní ìmú ọba yìí. ta ló múlẹ̀ dàdẹ̀ ni. olóòsì ọ̀nìṣẹ́ ọ̀làbọ̀ ta ló múlẹ̀ dàdẹ̀ ta ló múlẹ̀ dàdẹ̀. lọ́sì rọ́bìsì rí bó ṣe rí. lójú ara ló ti rí mi tán. ẹ̀yin mo rí ọ. ara yóò yẹ goodness. mo ti ra gàrí bí mo ti rẹpa ní san etí rẹ ojú rẹ ọ̀kan tó ti di pa ọ̀kan dín kejì mo lè dín kejì. ayé rẹ fẹ́ rùn sọ gbádùn. sórí rẹ pé sá ṣéyàwó alálùbáríkà máa ń mọkọ rẹ dandẹ̀dì. olórí ibú ara rẹ sórí kò sí. o tún wá mú rẹ dandẹ̀dì tán lójú àwọn ará àta ló ti ń ta sẹ́mi. olórí ibú òòrò wọ́n jẹ́ wọ́n tún ṣe sìnà. ẹ gbogbo eléyìí tí o lè jẹ́ ká dénú ilé ká tó bára wa. wà á ti ta ni. èmi àti ẹni. mo ṣe gba ẹ̀ tí tí mo. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni wọ́n fi ọ̀sẹ̀ sí láàrin ìta gbangba. sáwọn èèyàn rí pàtó gbàgbé. yà sọ́ọ̀rì èmi náà gbọ́ ní gbọ́ ò ní nǹkan kan lórí rọ́bì. look at her go three meters two strong woman you slap me èmi ò ṣá èmi kò yẹ ẹ̀sọ́ akólógún tó dín kò yẹ ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn. ní nǹkan kan olóògùn ò ní ẹni sí ò ní nǹkan mọ̀ ń gbọ́ pò ń lérí òsì ní ẹni sí. àwọn èèyàn rí wa mọ̀ náà kó lérí sí wọn pé bóyá màá rí táyé títà. o lè o lè rí táyé títà. ọ̀dà rẹ̀. olóòsì ọ̀sán ara rẹ̀ di bọ́ọ̀bì tó kúnlẹ̀ kẹsẹ̀ wọ́n. ó sì. àsọ̀ndì. ọ̀ bí ọ̀dà ọ̀dà. mo lè di ohun mo lè di ìyá sí orí gbà. ẹ̀yin ẹgbàá ọ̀yà gbà. yẹ. ṣé o rí pé èyí ṣubú. ó ọ̀rẹ́ mo sọ fún ẹ mo lọ́dà tó wá wá ẹ kò sí ó ti pè mí lórí fóònù mo ní kò sí àgbà tó tún wá fúnra ẹ ọjà àlòkù mi ẹ ìwọ kó wọn imported gbogbo wọn ìwọ kó wọn ṣọ́ra ajé tẹbí mákẹ́tà àlòkù rẹ. ẹ̀gbọ́n pé mi náà ní gbogbo eléyìí ń ṣọ́ọ̀bù mi náà ọjà tí mo dẹ̀ rà ní ọwọ́ ìjọ yẹn mo ègbé dọ́rí ṣọ́ọ̀bù báyìí láti rà báyìí wọ́n jẹ́ kí n gbádùn mọ̀ wọ́n kàn sọ fún mi pé kí n lọ wá ọ̀dà wá kí n lọ wá ọ̀dà tí olórúkọ kò yé mi mọ́ náà gbogbo ẹlẹ́dẹ̀ mi náà ní ṣọ́ọ̀bù náà ẹ wá ní ibi tó máa kólé lọ. sùúrù náà ló máa ṣe ó ah, mọ tó ṣẹlẹ̀ sùúrù ló máa ṣe àwọn tó wà ṣọ́ọ̀bù yẹn sọ̀rọ̀ ajé ẹ̀ dáadáa lóòótọ́ èmi náà ń ṣe ká máa purọ́ nǹkan tó ṣe ẹ́ ló ṣe èmi náà tó yẹ wọ́n rà mọ́ àfihàn nìkan ni wọ́n á ní bí ló ti ra o ibi náà ti ra o ẹ́ ìtí mo dẹ̀ gbà lọ́wọ́ ìtọ́ṣe fún mi last mo ti tà tán bí mo ń kó dé ṣọ́ọ̀bù ọjọ́ kejì ti tán. but ẹ̀gbọ́n nǹkan kan ò yé mi o ọ̀dà yín ò máa lórúkọ ó sú èmi náà àbó rọ̀ lọ́hùn ó sú mi ẹ tó dẹ̀ ń ṣe dẹ́rì tí bá sọ ibi tó wà kò ṣe sọ ni tí bá sọ ibi tó wà tí bá sọ ẹni tó ń ṣe fún ẹ ẹ̀rọ ọlọ́run àbá ẹ̀ wọ́n gbogbo àwọn important wọ́n àwọn ọ̀dà tó fáìn tọ́jú tàbá tẹ̀ sára lé gbogbo ẹ̀ máa ń fáìn. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n dúró ah, orí mi ti fẹ́ gbúrò báyìí ibo láti máa rọ́jà yẹn tó máa kú báyìí business nílé owó owó ibi tí wàhálà yẹn wà ní wípé pípọ̀ ẹ̀ gangan nìṣòro nítorí ṣọ́bí díẹ̀ bíi five hundred tó kọ́ wá fún mi ó já mọ́ ojú mo fún yín ten ten twenty ten títà tán tẹ́mi náà ti tà yìí so nǹkan tẹ́mi ló pàdé ṣe náà rẹ̀ màá wá lọ jókòó tì lọ́rùn màá jókòó tì lọ́rùn àtúwà owó kun àmàwò owó mi máa wọ́ òkun ni o. ok ẹ jẹ́ ká ṣe báyìí tẹ́mi bá fún yín lówó ńkọ́. ó lọ ẹ ó lọ. ìgbà wo ló máa dé. sọ́rí <laughs> jáṣe báyìí gbogbo tó bá ṣàṣì ní dájọ́ gádà ẹ̀ àárọ̀ ọ̀la èmi á lọ bá a week so wà wá gbọ́ agbo ló máa ju èmi àti ẹ̀ la mọ sọ́ọ̀sì ẹ̀ so a máa gbówó lé àsìkò wà rè kó tó di gbó sàkóyè. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. so àárọ̀ ọ̀la ọ̀gá màtúbà ti realize kó wá. ìsúwàlà ìsúwàlà àpé yìí nìyẹn. o ṣe gan all right. àṣírí ah díẹ̀ náà dàtí wo ta five hundred yẹn lásán ṣáìtì mi wọ́n ti kàn. <laughs> eléyìí báyìí máa kó kọ́pìlì kódà wà rò pé mi mo lọ dà yẹn máa wá fún lórúkọ orúkọ mo lè fún àbọ̀ àfi tí kò fẹ́ ṣe ọlọ́run orúkọ ẹ̀wọ̀n gbọ́dọ̀ wà nú ẹ̀wọ̀n. ọ̀rọ̀ yìí lówó ó mà ń lára olú wàhálà ti wà o. wàhálà bíi ti báwo. wàhálà ńlá ni tó pé mo ti tàtọ́ ọlọ́dẹ ń wá kiri báyìí. ẹ ti tàtọ́. ó rí akọ̀bíṣọ̀pù kalẹ̀ báyìí o. wọ́n bá dé ọ̀dà yẹn lọ ń béèrè wọn ò mọ orúkọ ẹ̀kọ́ ni ọ̀dà yẹn ọ̀dà yẹn ẹnìkan mo dẹ̀ ta fún ọ ó kàn fi kun ṣọ́ọ̀bù ni o ló dẹ̀ ní pé àfi everybody nǹkan tó fẹ́ nǹkan tó fẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kódà complice méjì lọ sí wàá béèrè ẹ̀kọ́ tó fi kun àwọn tó fẹ́ kunlé wọ́n ti ń béèrè ẹ̀ wọ́n pe ọ̀dà ọ̀dà àtẹlẹ́wọ̀n ṣe ọ̀dà ọ̀dà. Ah! ọlọ́run mà ṣe o. àyà mi ò tẹ̀ wá tí wọ́n á ń jálá pàwọn pé kó má di kó máa lọ bó létà yóò tẹ̀ kọ́ mi torí àwọn ló wá béèrè àwọn ló ń béèrè fún báyìí. mo ti sọ fún yín kọ́dà tó máa láìkì ní kó lè bó létà ọdún mẹ́wàá lè ní kó lè bó. báwo lo ṣe máa bá mi bá ọkùnrin sọ̀rọ̀ a ní ìdòdà ẹ̀kọ́ pọ̀ ní kó tó di pé ó ti expect the gbogbo market èké mi tẹ láàbì jẹ àbí kí ló fíl ẹ báwo ló yẹ bá mi. ẹ wò yín ṣe problem rárá rárá àti rárá àti lọ́sọ̀dún ẹ̀kọ́ ni wàhálà o àti rọ́là yín ò lè ṣe wàhálà the only thing tó kàn dàbí kó máa fẹ́ jẹ́ problem pé ẹ mọ̀ pé díẹ̀ díẹ̀ náà ṣe ń bẹ̀ yẹn kò ń ṣe pé bóyá owó kan náà wà ṣe understand. problem yẹn gangan nìyẹn torí pé àwọn ọ̀dọ́ pé fọwọ́ rọ fọwọ́ ṣe ni nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ rẹ̀ bóyá èmi fúnra mi màá mọ̀ pé èmi àtẹ̀sí máa dọ́dún ẹ̀ kọ́ lè rí i pé ó ká mi lára gidi gan ìwọ tó bá eh. slave kò ní yé e. èmi á lè bá sòótọ́ ọ̀rọ̀ sórí owó ti dé ah, mo èmi ò ń parọ́ bẹ̀yàn owó ti dé. ó jẹ́ kó owó tilẹ̀ fún ẹ ẹ eh, ọ̀rẹ́ gbà ẹ ah. à eh, ah, ìyẹn gbọ́dọ̀ jogún lówó mo ti yọ tèmi bẹ́ẹ̀ <laughs> kíá kíá kíá kíá kíá àmín àmín àníjọ dààmú ni ẹ bísínẹ́sì yẹn ní dẹ́tà ní ẹ máa ń balance mi wọ́n ti mú bísínẹ́sì wá fún mi èmi ló yé èmi ló yé ok kò tó tó bá dúró síbí sí kó tó tó fifteen minutes wàá rí wọn ti dé ẹ ọ̀dà ẹ wọn tó wá mọ orúkọ ẹ ọlọ́run tóbi o ọlọ́run wà tóbi o wọn ò mọ orúkọ ẹ kàn gbé ké ẹdẹ báyìí ẹ ọ̀dà máa ti mọ̀ pé òun náà lọ gbé dé wọn ní wọn ní bí náà ti rà tó sì kú wá wọn ò pé à ah, já ṣe kíákíá tó bá ṣe kíákíá lè kọ́ létí èmi fúnra máa máa pè ẹ. ẹ wò mí gan pé. ee ràn máa fi kọ́ bàjẹ́ ẹ jẹ́ ah, ọmọ ọlọ́dẹ. ayé máa pè yín lálẹ́ ah, ẹ ọ̀bùnà. alẹ́ pẹ́jù má wọrí má wọrí lọ́ọ̀dún ẹ̀ báyìí báyìí báyìí kó o lọ fún mi ah, ayọ̀. ẹ wo ẹ ṣe ló sá ọ. ẹni àmọ́ tó bá ní jẹ́ kí n mọ̀ o bíbí òní máa yá lẹ́gbẹ̀ẹ́ máa yá lọ́tún máa lọ báàkì máa lọ yá. ọlọ́run ọba ti tóbi rẹ o ọ̀dà tẹ́lẹ̀wọ̀n ṣe ọ̀dà tẹ́lẹ̀wọ̀n ṣe ní gbogbo ayé wa ń lé kiri báyìí ẹ̀wọ̀n imported tọ́kú wá látòkò fún tó fi machine tó fi bóyí gbogbo ẹ̀ ṣe ah, má fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi o olúwa o má ṣe dá mi dá. má fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi o olúwa o. má ṣe dá mi dá. ọjọ́ kan sọ̀rọ̀ ọjọ́ kan.

máa rọrìn fẹsẹ̀ sí kí n máa rìn lọ́jọ́ ibi ń pọ̀ náà. Oh. ọjà kí ni ìyàwó mi ń tà. ọjà ṣìnà ni. and in what way ni ẹ fi kàn wá. kẹ́tẹ́kẹ́tẹ́ anyway ó máa ń rẹwà àmọ́ kò lè sáré. Tani, how dare you remind me of the evil you did to me? Ọlábọ̀dé, why ìtẹ̀jẹ̀ ṣe ń Ma, calm down? Adrenaline lẹ ti ń pump jù náà. Engineer, hmm? don't tell me she slept here. She actually did. Bí ìyáálé mi bá ṣe wèrè kí mò ń lọ ìyáálé mi o. Ṣé ọjọ́ kú mo dáràn? ọjọ́ máa kú mo dáràn? Ọbẹ̀ lẹ́nu lẹ́gbẹ́. Ẹ kàn gbà kí n fún yín ní massage. Nígbà ẹ̀kọ́ wa kíyàn sáré òòyà tẹ́lẹ̀ ń sáré ẹ̀dẹ̀ ẹ̀rẹ́rìn ẹ̀yìn méjèèjì ẹ̀rẹ́rìn ẹ̀rẹ́rìn òṣì. Ẹranko ló máa ń ràn ìyàwó ẹ̀. Will you marry me? She is married. Ṣé kílódù? Ẹ tó bá ṣáàyè. A sún ẹ̀wọ̀n. Tó ni ní o máa fèsì ọkùnrin àwọn ọkùnrin these days, wàá lù ẹ pa ṣé yóò wá jẹ́rù mi lọ́n bá fa gbogbo ìtọ́ ń fa láti jọjọ́ ẹ̀yìn ti dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ kan. inú ilé ọ̀gá mi lọ sùn wọ́n jùlẹ̀ ṣe fún ọ. kí ló fẹ́ ṣe jáde síta. má rọjú mọ́ mi mi ò ní jáde. alábọ̀dé is a bloody reforest. good breeder. ṣíṣe wáyé lọ́wọ́ tèmi wà báyìí sí mi tí bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń ṣàárẹ̀ èmi á ẹ̀kọ́ kí ló wá ń ṣe. àwa ti wá ya kíkúrò tó dé mọ́lẹ̀. you are welcome. I want to marry you and I am not playing game. kò lè possible. ọba àdúgbò ẹ̀jẹ̀. ọba àdúgbò ẹ̀jẹ̀. Ah! uncle Dayo. You mean your mommy went out last night and she didn't come back? mo ń fa bọ́ lọ́wọ́ tẹ́lẹ̀. Ah! I hope this will continue forever. Àwọn àjàṣe à ń tọ́jú obìnrin gan. Ṣé kìí ṣe pé ohun tí wọ́n sọ ti ṣe mọ́ ẹ lára? Tó ń sọ wípé àwọn ìyàwó tó wà náà wọ́n á mú ọkọ kú òde, wọ́n á wá sọ ọ́ di ìyàwó, àwọn á wá jẹ́ ọkọ. Ìyàwó mi Bringing us back to earlier in Indianapolis on the west side, police say the suspect has now been arrested and is in police custody. Get my Ah, 这棵山。 ohun tó wù wọ́n wọ́n darí ayé ènìyàn jọba lórí ènìyàn wọ́n gbàgbé pé ọlọ́run wà alágbára ọlọ́gbára bó ṣe wọ́n wọ́n fìyà jẹ aláìní ṣùgbọ́n ìwọ lólùgbèjà ẹni ò lẹ́nìkan. sorry.